This audio is brought to you by MDPU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.maskwatch.com slash donation. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقوم الله omuli anameka ajene anaike anyeba inuhu ramadan iniraye 1428 nira akahe tulekeke nyole na atubi hinta awere munon tu omuli sallallahu alaihi wasallam nijirahu makka rahu madina anajiri ìyànnìyí ẹ̀wúrẹ́ta inú sẹ̀tẹ́mbà iye two thousand and seven yà kú múlí àwọ̀ òmúlí ọ̀mẹ̀ta yẹ́rẹ́ àtọ́ àjẹndí ẹ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ yà ní ìlú mú náwó àbọ̀ ìlú náà ìnáfún àjẹ ìdọ́gba tí ọ̀bá yìí. insha allah ta'ala ọ̀nà ayélujára nẹ̀rí kàwùsí ìrọ̀lẹ́sà náà yìí ti kíkẹ́ múlí àkàrẹ́ ima ka awọ n'eri ihe ni awọ n'ebe ka awọ onye bụ aba owu ihe na ajị anyị ozi eri ji bụ beta ana ọzịre dọma ndị jọbọn were abịrị ehu n'igwe na nkeji were ikpe mmiri aka akọdọ ohu n'ike uru mmiri ọrụ kanọ akọdọ ohu n'ike mmiri ọrụ aka ada temeta ite na-ahịa ike ẹ̀yà àgbẹ̀wò wọ́n tí mo sọ̀rọ̀ sọ́nà ẹni wọn tí mo rìn sí yas'alunaka ani al-khamri wal maisiri qul fihima ismun kabirun wa manafi'u lin-nas wa ismuhuma akbar min naf'ihima ẹmúríkẹ àwọn òṣèlú ìrèké kẹ ìjọ náà sọ́ntúmùrì yẹn kan sọ́ntúmùrì ọmọríkẹ wọ́n tún ìjà àwẹ̀ ọ̀ka iná ààyè eré ọba nyẹra ọ̀rọ̀ ọ̀nà iná dányà nfààní náà mẹ́yà rẹ̀ ní wọ ìdààmú máa eyo náà ní ètè na ìtẹ́tẹ́ èyí akbar mímínà kéyìnà ọ̀nọ́dún ní àǹfààní náà lórí kànyé ìmọ̀ àná àǹdùgá mbùdó àná aka mtn global ẹ̀ṣọ́ e, one million round wàláhì ọ̀nà ààrẹ nà mú kéyìí sínú mímá akbar mímínà kéyìnà cause mtn ọdún one million náà yà wọ́n yá how many million of people dey kakọ́ ya ọ̀rọ̀ tẹ̀sí naira. da ce e e e na da su duwa je kan royin ke nan eh mun da ha gamble ta ta kana bane a ji da kawa wa aka test mun da da kuma da na to test da so da kai da da su ci ta ta ka ita na yi sai ke yi a te ko ci ta ta an ka ta na nan akbar min nafihima ono banyu rawo rawo ni amfana na eh kuma da ka ka nan don mo ti sọrọ yàrá yẹn ìjọ ìjọ màá nìyà dáàbò lè yí yọ àlọ́ yọ dọ́ọ̀rẹ́ ń yí sálà dọ́ọ̀ yà kú sálà èyí ń yọ dọ́ọ̀rẹ́ dọ́ọ̀ká lè tó nà sọ̀rọ̀ kàyí dé kù dọ́ọ̀rẹ́ kà kàyí dé kù yí sálà dáàbò yí gbèsè tó mo ti sọ ìjọ náà yẹ kì látàkọ́rọ́ bó sọ látàwọn àǹtí sókàrọ̀ yàrá ìwé kìíní ló kìí ìtìwẹ́ mu àtọ́rọ̀ ẹ̀mí nípa lánàá hàtà tá a lẹ́mu máa tẹ́kọ̀ọ́ inú àákàwé ẹni fún àkànní bí ẹ̀mú lé sílẹ̀ ẹnu àkànní. wọ́n kò múlẹ̀ ẹ̀ta àtàwọn nànà wọ́n ní wọ́n ìgbẹ́ ní ẹ̀yìn mẹ́ta àmà wọ́n á bí nípa lánàá mọ̀tí wọn náà kọ́ àbí nípa lánàá dé kẹ̀kẹ́ nù àbí yóò tẹ̀ ọ́kọ́ lánàá. إذا تقوم أنا اوتا نمر سبحانه وتعالى بقى إنما الخمر والميسر والأنصاب والأظلام رجت من عمل الشيطان فاجتنبوه لعلكم لعلكم تفلحون ترغمون ينورين من الله لعلكم تفلحون ọmọdé gbọ́nà wọ́n ti hàn án ọkà ẹ̀sẹ̀ náà ẹ̀ ẹ̀dínàmà lọ́mọdé kùrùtà bẹ́ẹ̀ ẹ̀dínàmà lọ́mọdé arúgbó ẹ̀dínàmà ẹ̀jẹ̀ ìwò wàlímọ̀ ìdè àti ìtẹ́tẹ́ ìdè wọ́n asọ́bù àti ọ̀yìn títà jẹ́dà ẹ̀kẹ́ wọ́n azlam àti ọ̀yìn títà ẹ̀rọ àwọn ahàn àwọn àwọn akẹ́yẹ tẹ̀jú àtẹ̀jú àwọn ahàn ọmọlùkà fajidani bóòlù mọ̀lìkà kéèké àbísọ́lẹ̀mù ní ìrírí ọ̀nà yìí wọ́tò ọ̀dọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ̀lì ọ̀gbọ́n ọmọdé ramadan làálàkùn tó fi léwu na òun wà iná náà ẹ̀kọ́ ọ̀rẹ́ ọ̀gbọ̀n náà mọ̀lì. ọ̀dọ́ mọ̀lì kúkà ẹ̀ ń kọ́tẹ́ iná nǹkan ìnáma yorí ìdù ṣèjọ́n and yóò kí ha bẹ́ẹ̀ ni kùmùl adáwọ̀ tó wọ́l ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون أمر سبحانه وتعالى شيطان من الذكر أنا قوة هناك نوني يوقع عداء بينكم العداوة والبغضاء ليس كان قوتنا هناك نوني العداوة ọ̀yẹ́mi ọ̀yí wọn والبغضاء yẹn wọn wọlbọ̀gbọ́ àtọ̀yẹ́ nìyẹn filhamri wal milki ní ètò ìwà àwọn ìtẹ́tẹ́ ìkè kuma oti lọ́jẹ̀ wọ̀yà sódà kuma ń zikè láà báwọn mẹ́ta ìdí ojú yẹ kí tẹ́tẹ́ mi àìdí ojú yẹ wékè mi àti òkú kamáyé mo ní. wọ́n ní sọlá na náà mọ̀kọ́ ẹ̀ sẹ́yìn hùn ní na ìnà kúta lánàá. na ló gbé ìdóre jẹ́ta ẹ̀nà àkókò ìtìmọ̀ náà tìmọ̀ lẹ́yẹ jẹ́ta àkókò lórí ìdóre jẹ́ta olóòkè ìlànà adákọ́kọ́ àìsàn làwọn ẹ̀hùn rọ̀. نمت فهل أنتم منتهون أو إجكوا هنا na دمر جناونا فاجتنبوه هنا نني So àwọn ẹ̀rẹ́ àwọn ọmọ mẹ́rin àbílẹ̀ ó lórí gbanáwé step by step. Àwọn bá abánányà òkà àṣà ẹ̀tẹ́ta iná àbúrò ẹni. Wọ́n lè rọ̀bí òun àwọn ọmọ Ramadan. Ẹ̀ẹ̀ta kẹ́ni ẹ̀wọ́ rẹ̀ ti do lọ́sọ̀ ẹ̀ta. Anárẹ́sà sọ̀rọ̀ ká òun lè ní ìgbọ̀nà tó lè lè tó abẹ́lẹ̀ fún sáárà rẹ̀ ló kú tu anáìkàkà ọ̀nàkà anáìkà sàn òbí rẹ̀ ọ́ àkó ìhìnwó òbí rẹ̀ nínú so wéwúre nílé yìí ẹ̀wọ́n rò ọ̀rọ̀ àwọn gbogbo máa ń ṣe ìdàmí kò mọ̀ ṣáhárọ̀ falẹ̀ ẹ̀sùn ọ̀rọ̀ tó náà kó bí ìgbàanì ọ̀ ṣọ́ ẹ̀wọ̀n náà ìkọ́ máa fi lè yí náà ìkárí wọn àjọ ni. kuma ìjáwọn náà nìgbẹ́ kẹ́lẹ́ lẹ́yìn máa ṣọ́ anáìka ọ̀kúwọ́ bá bó wà dari nyere ne nyina ne ana ka omuri wa na rero ina ma na na jin omuri esi من الشيطان الرجيم أحل لكم ليلة الصيام الرفض إلى نسائكم هم لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهم وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون ọmọrí subahánahù wọ̀tá àmà wẹ́rẹ́ ọmọ kàrẹ́ ọ̀rẹ́ dọ́là kàkà ọ̀rọ̀ náà kàkà ọ̀dúnlẹ̀ mu ọmọ ramadan yẹn náà ọ̀mí ọ̀sáwẹ̀ àwọn náà nàbí ewu, mu ní àtọ̀ náà ẹ̀kẹ́ kìí ó bí kò mọ̀ ní ẹ̀wọ̀n ọlọ́run títí ẹ̀ wọ́n láàyè orí ibi kọ́mọ lọ́sọ̀ ọ̀nà olùjọ ọ̀gbàtà ẹ̀ wọ́n ní kúkú mímu lè dẹ́ta ọ̀rọ̀ mọ̀tòwòrè wàhálà àwọn ọ̀nà rẹ̀ anáwọ̀ anájìnà àbáàbọ̀ wọ́n ní kíkà bẹ̀rù lọ́hà aláàmà àdáàkùn bí wọ́n tó gaba ẹ̀mọ yìí ni bí wọ́n àná mórí ẹ̀mọ ẹ̀ hàn ní bí tó pọ̀ tó ń wọ̀rọ̀ gèlè ọ̀nà kan nítorí wọ́n làálàkùn tẹ̀síwìlà àti ní wọn kó ìjọba wọn ìtọ́ka ọ̀ya àwòdúrà nánu oṣù kà aṣọ àbọ̀rà wájìbí ẹni tẹ̀tẹ̀rẹ̀ ọ̀nìkò ìnana ìjọba ẹ̀ṣẹ́ ní àmì ẹ̀ṣọ́ ọ̀bọ̀nà wàá nàlẹ́ ní alákùnmáàbù ìdí nàlẹ́ ní tọ́ ìdí alákùnmáàbù ìjà wàá nà na nìmá wà wọn bẹ́ẹ̀ kò wọn fẹ́ rà wọn ha tó ti

I'll continue ọmọkọ ọ explain ní ilẹ̀ awọ ìmẹ̀rẹ̀ ọ̀nà mẹ́rin iná nà nánì ẹni ọ̀yíká rẹ̀ kò wúlẹ̀ àwọn ọ̀nà iná nà nánì tọ́ dáwọn náà ní sèhájú kò ní àná ní sèlmà the third sèlmà sèlmà ọ̀ṣáwẹ̀ bọ́nà mú kọ́rọ́ iná ara ní iná ọ̀dùn. ọwọ́ orí ya oṣù kanari dára dọ́ọ̀nì oṣù kanari ndọ́ka anya ka ha ká ẹ̀mí ní ìfẹ́ nìka lẹ́yìn sá jẹ́wọ́n mẹ́fẹ́ ọ na náà jọ́nà orí oṣù kuma awara abọ́ anagbogbo tọ́nà nínà wọ́n ha anyị anaba awọ abẹ́ awọ ọ̀sán náà dúró ká ó ọmọ ọba dɔn wɛn mu ma dɔw ko tɛsɛ kɛsɛkɛsɛ ne mu ɔtɛ sɛ kɛsɛkɛ ɔyɛ kɔnɔ ba o ɔtɛ mu yi ori ti ori ka asam tɛ tɛ man tɛ tɛ tɛ dɔka ana mɛ yan nɔ ɔrɔ apɛtɛ wani lɛtɔn sɛ maali arɔba ɔjɛhɛ tɛ jɛjɛ sɛbi yɛrɛ kɔ kɔnɔ mɛ nɛ kɔ a tɛ sɛ kɛsɛkɛ ɔmɛ hɔn a yɛ sɛ kɛsɛkɛ ɔjɛ Ọ na kọ́kọ́rọ́ ẹ̀mí náà na jọ ẹ̀mí náà rí ọ̀nà àbọ̀rẹ́ ọ na ìrẹ́lẹ̀ ló ọ na mi na náà náà ni na ìrẹ́lẹ̀ na bẹ́ẹ̀ mọ̀. alẹ́ na náà náà Ọ náà ọmọ rọ́bì ọlọ́run ánù. lọ́nìrẹ́ àánì ojú ọ̀nyẹ̀ náà na bí máa ná na he wọ́n kò mọ́ wàá nyọ́ nyọ́ na náà. tọ ọrẹ halal ka ẹwúrẹ rẹ yìí ọrẹ wọn yẹn yẹn máa kàn ọrẹ wọn yẹn náà nù tó ń dáhùn ọrọ ha ìrànwọ dọrin náà rẹ kà ní ọnù ìlú àmì èyí nù tó wàtí ìlú ẹrọ rẹ bọ́sùn mi tó ìjírẹ màrà àmì ọrọ rẹ dóhùn yìí àti òmìnira ní kòránì níta ọmọ ìgbọràn àbá rẹ anáwó ọrẹ rẹ wọn ní ìkó ìnáná náà náà nù. أم سبحانه وتعالى بقى أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه أهل لكم ليلة الصيام الرفض إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون أنفسكم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشرهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتموا الصيام الى الليل ولا تباشرون وانتم اتمون بالمساجد تلك حدود الله فما تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون عمر سبحانه وتعالى أقول إيه من أذل لكم ليلة الصيام mara mai halalo nuke iraho inuwa wa arrafa su ila nisa'i ọzọ ka su don ku saurara wa gwamna an na wani keke da sauran da zuciya ba da yake wuta amurki ma kuraro da halal ka yoni ni laila tasiyar irahu uhawe irahu ramadan arrafa ila nisa wa ta fujur hunna libasun لهم ريوه يأتي إليه عبد الله بن عباس ترجمان القرآن رضي الله عنهما أقام كل سكن لكم وأنتم سكن لهم وكيف يجب أن يتعلموا دون ريوه أن يكون روى غامي وإنني وإنني سنة ka gbọ́wọ́ ọlọ́láàrọ̀ mi nírahọ́ rẹ̀ káwọn ọlọ́kọ̀ àbùsàn tó dáàbò sí ìrahọ́ náà wọn. علم الله أنكم كنتم تختانون أنفسكم أمركم رأيك أفرق دار أونين أذا أن يزعين أونين كنتم إن ريبوت لي إن جمال لي أنا وقعنا سيدنا عمر رضي الله عنه الفاروق أنا كنت أمرك الله صلى الله عليه وسلم أنا لا تنيو onye nye e na anụba àwọn ọmọ ọba kan bó ṣe múlí ọ̀sẹ̀ tó sọ̀rọ̀ ní german anamẹ́ka ọ̀hún náà tẹ̀sí ìjọba ọba àtàkáì ẹ̀wọ̀n ní a ní na náà sàdí ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ìta ọ̀rọ̀ kan nàpọ̀ ọ̀rọ̀ náà ìjọ kúrò àti ìjọ mẹ́rọ fúnrẹ́sẹ̀ ọ̀dọ́wà kan kẹmẹ́rẹ̀ تحتان الله لك علم الله أنكم كنتم وملك بالجارة الله يك آرى مني كنتم تختانون أنفسكم وعلى وعلى ظالمين أما فتاب عليكم وملك ما لا بتنباني وعفو عنكم ولا جيلهم بمعنى فتاب عليكم فرجع بكم مرض عن الجنة لا يقول ta ìràwọ̀ rẹ̀ ọ̀rọ̀ èsì ìdáwọ̀ rẹ̀ tó mẹ́rin. bẹ́ẹ̀rẹ̀ ẹ̀nà aráàbà ọmọ ọmọ náà rẹ̀ ọ̀rọ̀ àbàmàlà ọ̀nà ìfọ̀tàbà aláìkùn mẹ́rin fàrọ́jà àbíkù wàá fà ánkù. àná máa kọ̀dọ́lá ọlọ́rọ̀ àmọ̀dáwùdẹ́ mi mẹ́rin àjẹwìyà pẹ̀lú àtúnà báyìí sọ̀hábì ní náà ká ẹ̀ máa nìmẹ́dọ́ká ẹ̀ mórí kan náà àjẹwìyà náà ní kùránì ẹ̀ ò mórí ọlọ́ àjẹwìyà lórí mulki fa al'ana bashiruhunna sadda hore hore wajen ya su ka su zulmi nuna hawa eh wa ka su wa ni kan duwa su ban ne wa ne wa taku ma kataba Allahu lakum biye shonin ne idan ka ta umuri ra ce da mun ko anyen in ni obi we shobi imana irawa wa odin to we shobi so wa ka we shobi yamma na mulki ka yi باشروهن وابتغوا ما كتب الله لكم في ليلة رمضان so àbẹ̀rẹ̀ àwọn ramadan ẹ̀gbọ́n ní ìṣojú ojú ìṣojú yìí ló máa ń níyà wọ́pẹ́gbọ́ máa kátàbọ̀ lọ́hùn lọ́kù àbẹ̀rẹ̀ àwọn nù. ní ẹ̀rẹ́ náà ẹ̀rẹ́ náà ní kúrò pé nígbà kan lẹ́yìn ìyẹ̀wẹ̀ ẹ̀ nàbẹ́ àwọn. ọmọdé ọ̀kà wọn ti lọ́ọ̀tì bákọ̀rọ̀ والآن باشروهن وابتغوا ما كتب الله لكم omori jẹ ọlọ́rọ̀ ní halal ọgbọ́wọ̀ ẹ̀rì kọ́ wá tún lè ti jẹ́ ìkẹ́ndọ̀ nínú ilé wọn ẹ̀yìn ńlá bí o ti ẹ̀mí wọ̀gbẹ́bí máa kẹ́tọ̀bọ̀ lọ́wọ́ ìlọ́pù ọdún gbogbo rẹ̀ tẹ̀lé mú ìjọ ọmọ ẹni ọmọ tó wà máa nù. tọ́ àwọn ọlọ́run rẹ̀ já ọ̀ọ́lá ti ṣe ṣe ọ̀dọ́nà rẹ̀ lọ́jà ẹ̀rọ déyìn gbogbo àrùbá lórí náà lórí sa bọ́ọ̀nù náà lórí náà kọ́rọ́ ó sì kò náà lórí dára dọ́ lórí sí àwọn bọ̀ wá náà ẹni tẹ́ ká fẹ́ràn ìdóhùn ìjọba àti àwọn ọmọ ní sísọ yìí wọ́kúlù wọ́sọ̀rọ̀bù àti ayẹtẹ̀bẹ̀ yẹn lẹ́kùnmọ́ ní ọ̀yẹ́tẹ̀ abúlé nínú ọ̀yẹ́tẹ̀ abúlé nínú àjò ọmọdéka ló wà ń wọlé nínú ìràwọ̀ bí yóò wọ́n dẹ̀ kókó wáyé sàmì lóyún حتى يتبين لكم الخيط الابيض ايه الله انا هاي انا اتعني يظهر من الخيط الاسود كل وجهه اما انك اديك ابن حاتم افاجئ من انت من رضي الله عنه بنا يقول او هو وجهه يظهر الله الى ọ̀rẹ́ ìyẹ́ ọ̀rẹ́ ìjẹ́ ti dàgbàrẹ́ tó dèrè yìí ẹ̀ka àwọn ọ̀hún ìtẹ̀bẹ́ ìjẹ́ orí kò ń yọ ìrẹ́ ní ọdún mẹ́tọ́ sọ̀rọ̀ láta ọ̀la. pé ó dé ń máa ń mú ta aná ìkàwé rẹ̀ pé rẹ̀ tó pé lẹ́yìn olóòrè gbé náà sí ìwé jìbìtì ìwé òwò ló ń tó mú ìpè ìjẹ̀rẹ̀ ẹ̀dá àtọ̀ ọ̀nà. ìwé òwò náà tọ́jú alùpàdére fúlọ́ọ̀dì ìwé náà máa ń ní dọ̀lọ́wọ́ ìta ìwé bíbí dáàmú ká àárín sọ́lọ́dà wọ́n ti sọ náà sọ́dọ̀ tọ̀wọ́ ìdílé ètò ojú ojú ìlà ọmọ àtà ọmọ ìdí tí ọ̀rẹ́ ọ̀rẹ́ ìwọ̀n ọ̀hún àti ìdílé wọ́n máa lélẹ̀ dé lẹ́sà pé ọ̀kà ẹ̀rẹ́ yìí tẹ̀gbá yìí náà lọ́kùnrin ọ̀hún ìtúlá wíyá iná ọ̀hún ìtúlá wíyá iná gbẹ́bí. àwọn odòrìkà ọ̀hún ní bùkù ní ìsìn bẹ́ẹ̀ bó wà ẹ̀ ṣùgbọ́n ẹ̀kú bí èyí àmọ́ bí èyí ẹ̀rọ ìta ní ẹ̀rọ ìwé èyí ìwé èyí tó ti èyí ní tẹ́lẹ̀ rẹ̀ kó kú lórí máa ìfẹ́ dì ní bó wà ẹ̀ ṣá ọ̀nà tẹ́lẹ̀ rẹ̀ náà ń sánà bọ́ọ̀ ẹ̀ ṣàbá yẹn náà bọ́ọ̀ ẹ̀ ṣàbá yẹn bọ́ọ̀ ẹ̀ dọ̀kọ̀ yẹn fún mi ọ̀rọ̀ tó àpò àyẹ̀wò. حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر يوم الجمعه. قال يعني حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من اذان اللبن ايه من والعين من من الاصل الفجر وغير هو من دين مدعاء اتي كوني هي من الجزائر وهي وجود التبين لك فكل وضع وضع حتى تشكي هو التبين وابدا من التبين او يعني agogo bi yɛrɛ ta ɛn tó mori sɔlɔ lɔwɔ ɛn sɔlɔ ka wàá mɛ ti ma ari sa o ɛn tó mori ka wàá ri wéyí bila ala yɛ musa na fowóró ti aa sàájɛ wa ibn umu maktum kɔ ìjà àtọ̀là lọ́rọ̀ sọ̀rọ̀ àgbo kọ́ máa ma ìsọ̀là kàkà iye ni iye sí lọ́rọ̀ àtọ̀là tòwá ọkọ̀ máa ń bá lánàá there is origin. Abraham is Now, wọ́n dáká ló kọ́ náà ẹ̀ka tí ìdílé ẹ̀sìn ìyàwó àmì sọ́nà àmọ́ àgbẹ̀ ń gbọ́dọ̀ ọ̀pọ̀ ìdàgbọ́ àjọ àná ń tún ń sàfún àwọ̀ àáka ọmọ ẹni wọn àti àtàkùdì àjẹtẹ̀ àáka ọmọ ẹni wọn onítọ́rẹ̀ náà nàbí yorùbá mbà àníbi ẹ̀ náà ń bàbá ẹ̀ wọ́n mọ̀ níbi ìwé ìdílé àwọn ìdílé kùnú lóṣùrọ̀ wọlé ìwé ìdílé kùnú ẹ̀wọ̀n náà agbọ́dọ̀ gbogbo rẹ̀ wọ́n á mẹ́tẹ́ lẹ́yìn lẹ́dọ̀ wọ́n èsì ẹ̀rọ náà ẹ̀rọ náà ẹ̀ka ní nyere ọ̀hún bọ́ọ̀bì àjìnà wọ́n èsì nyere nyẹ náà ẹ̀ka ẹ̀yàrá ẹ̀rọ náà inú wọn fa inú bèbè wọ́n yà áyà mẹ́rin bọ́ọ̀ ti sẹ́yìn nyere ọ̀ṣọ́ ìlà ọ̀fọ́ ẹ̀rẹ́ kuma ẹ̀ àhẹ́rẹ́ àhìsọ́là kuma karatu ẹ̀ ọ̀ta bí náà karatu náà yẹlẹ́nu nígbà tó jẹ́ra dáa ẹni jẹri ọrùn ta iṣẹ náà ọtí mi ọdákẹwé àtàlà tó ọrẹ ta ọta yọ nana òkú mi. but ọ̀nà náà kó alùpàá ìdọ̀wì rẹ kó wá kó àtọ̀ ọba àdédéwé tó ìjọ ìjọba òjìjẹ́ ìlú ìdarí ẹ̀yìn ìjọ káwọ́ wá wá òkú náà. وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الابيض من الفجر ثم اتموا الصيام من الليل اور ہم اور نو کو بان نہیں ہوں نو دو تو ہم نے رہا ہم نے رہے کا قسم ماتے مسلم اپ لے اے نہ کو بات کرے تو اپ میرے میں رہا ہوں نا ہوں نے رہا الا ابرا میں ہوں الا نا ہوں رہا تھا رہا تھا میں نے رہا dáhùn tí a fi sáré táyà náà fún ọ̀rọ̀ àkéré mo ń dé àwọn ọ̀nà ẹ̀kọ́ rẹ̀. àdéhùká àájì sí ìnáre ó ń tẹ́ lórí sọ́rọ̀ láwọn alẹ́ sẹ́lẹ̀ ọ̀kà láyàzálù náà sọ̀dọ̀ láyé máa àjọlù pẹ̀tù. àbàmì ẹ̀nẹ́bà jẹ́ ní ọ̀rẹ́dẹ́ náà kẹ́mi àmì ẹ̀rọ àbà jẹ́ àánà kẹ́mi ẹ̀dì sí ìnáre. báná àwọn mọ́tò rẹ̀ mi ní ọ̀rọ̀ àbúkọ́rọ̀ rẹ̀ náà mẹ́ báná yìí tẹ́jú dáná wọ́n yéèjì fún rẹ̀ pa ọmọlá kàtí ìnáre ọlọ́dẹ ọmọlá ẹ̀ka ọ̀ẹ́sìn ẹ̀tẹ́ àmì ẹ̀kọ́ ọdún ẹ̀tẹ́ ilé èdè àrùn ẹ̀kọ́ ẹ̀ka àyíká ìrètòkì ìrètòkì ọ̀ẹ́ wọn tẹ́ orílẹ̀ èdè wọn ti yá àbílẹ̀ lórí ìdúrà ilé òsì ilé yìí tó àyíká ẹ̀ná wọn tẹ́ ó sì kà á náà lé ọ̀nà tó àlámà fún ẹ̀sìn wọn tẹ́ òkè tó ọ̀yọ́ mọ̀ lè ṣe ọ̀yọ́ mọ̀ náà wọ́n ti fẹ́ dà sílẹ̀ ibi tó tó bẹ́ẹ̀ wọ́n ta mọ̀ tó àwọn ọ̀nà rẹ̀ ọ̀wé àtẹ̀rọ̀ ìjọ náà. Àgọ́ ìṣe tó ń tẹ́ mo ní sọ́kọ́ láwọn àlẹ́ tó ń lọ, àwọn ìfà á ti sọ sílẹ̀ ìṣú dà àmẹ́rẹ́. Wọ́n tẹ́ mo ní sọ Bilal, sílẹ̀ ń jẹ́ náà kéyìn ní oṣù láàrín kan ìrọ̀ sọ àbẹ̀wò ní ìwà ìwà nítorí pẹ́rù náà ìrọ̀ àwọ̀ èyí ìwà ìwà ilé ń bẹ̀rẹ̀ nígbà ìwé nàná aláàyè àtọwọ́ ara ti mọ̀ tẹ́ ní òkú èyí èyí ìwà. ìjọba ayé ayé náà ni màmá ìṣe tábẹ́ lè kú wọ́n ń bọ̀ wọ́n tẹ́rẹ̀ náà jẹ́ nìkan ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní láàrin tí wọ́n tẹ́ amẹ́ríkà ẹni ìlú wọn ọ̀dọ̀ tí a jẹ́ kó wá sí plẹ́ẹ̀nì fún àwọn ọ̀dẹ̀dẹ̀ nínú ilé ẹ̀sìn ìlú wọn ìjọ̀tọ̀ náà ìlú wọn ọ̀dọ̀ ó kó rẹ̀ fún ìgbà ìgbà wọn. wọ́n á tẹ́lẹ̀ ní láwọn olóògbé ọ̀dọ́ ìwà wọn lọ́dún títà ẹ̀yà ń bí ọ̀dẹ̀ láwọn ọ̀dẹ̀ rẹ̀. ọ̀rẹ́ mi wọ́n tó àbá àpọ̀ náà wọ́n á ní ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ ní lòdì ìdí dá ọ̀rọ̀ kìí bẹ́ẹ̀ jìta kọ́tà tuntun ọ̀rọ̀ náà ní ìjẹ́ ẹ̀dá nílò abẹ́fẹ́ ẹ̀mí. Inú wọn náà wọn náà ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ìbẹ̀rẹ̀ wọn náà rẹ̀. Ẹlẹ́yà àwọn òṣèlú ní yẹ́ sọ ẹ̀fí ìdí náà. Àwùjọ mi yé bákòrò ìdí náà rí. Àgbọ̀ òdi ẹ̀rí ta, á ní fọ́ọ̀mù ẹ̀dọ́rọ̀ tó bẹ̀rẹ̀ rí ẹ̀yìn wọn náà mọ́rẹ́ rẹ̀ ẹ̀yìn wọn náà dẹ̀bẹ̀ ìgbà ọ̀rọ̀ rẹ̀ tó mọ́tò rẹ̀ ìgbà ọ̀dàrí náà. wọ́n ní àgbájì wọn ẹ̀ka yẹtọ̀dọ̀ bẹ̀rẹ̀ lẹ́kùnrin ẹ̀sìn adé nínú ẹ̀sìn adé nínú ìtọ́jú ẹ̀yìn wọn náà kàkà bẹ́ẹ̀ ó jẹ́ bí ìlera ojú náà náà bí lóore ètò ìwà ètò orí ìrọ̀ ní àtàwọn àwọ̀ gbẹ́jọ́ ti rà hàn nínú àná tó àmì ọkùnrin ga. أبا ذلكم اتقوا الله لجهن مكة إذا أقبل الليل ها هنا وأدبر النهار ها هنا وضربت الشمس فقد أدبر إسرائيل نمتم كويلة أجي أود أن أنزل عطا أن قد ما أبعث النار لأنه إلا وكل ما نعبه بأي مثل أجي أي ما تاوي ناري àbọ̀n bẹ̀rẹ̀ yàn ọmọ nà ha yìí ìlànà ọmọ nà ha yìí ètò ìwé lẹ́yìn lórí sọ́ọ̀lù ètò orí ẹkú rẹ̀ ìjọ ọmọdé àwọn àyíjí ètò orí àwọn àwọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ iná kan náà wọ́n ti nà ẹ̀rọ ìjọba ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ àwọn abúlé àmì ìlú. ọmọdé tí wọn náà wọ́n ti ara lọ́ka ولا تباشروهن وأنتم عاكفون في المساجد أتوقع في أجل مني أنا بكا دفع تقوى حلالا إراه إراه إني سبيت إني بلان سبيت أنا راه حلالا وانسا وانسا بدي رهوان وأنا بكوا بي أنت كا أتوقع بكوا ọ̀nà ọ̀nà òkú à ṣàhùn lèèdè bàdà kan náà nà. Bọ̀mọ̀tìwárẹ̀ sọ̀rọ̀ yìí yà kíni tí a hojú dùnlọ́ọ̀n kàlá sàkọ̀rọ̀bù ha. Ọ̀sọ́nà rí ọ̀dọ̀ òmùrí ẹ̀yẹ́ òmùrí àná ẹ̀ka kàlá sàkọ̀rọ̀bù wa. Àfáàyàn náà kò kàbó rẹ̀ òkú pọ̀ ọ̀nà ẹ̀ ayin kuma ita tilka hududullahi fala ta'taduha ọ̀sán tó mọ̀tò fala taqrabuha ọmọ yẹ yìí hù níta kíta náà àtẹmẹ ìjọba yẹ àtàdọ kẹlẹ ọmọ yìí àti àkọkàbọ rẹ gbọgbọ kàtẹmẹ. àwọn ọmọdé ẹ̀ka àwọnì tó mọ̀rí kàkó kọ́rọ́ nìyà bẹ́ẹ̀. wọ́n kọ́ tìlú lẹ́dínlẹ́ kọ́ tìlú nàkó wà láti àtàdù kware kuna nan ke yi tsoni kware kuna ma talata tadu a jin mani mani to ọdọ lọ muri ọtí rẹ kàmẹ iná ìgbà èjì wàá mẹrin àdè múlẹ fífẹ àtún mani mẹrin àtún mẹjì nọkà to ọtọ nọ nọ múlẹ wọn láti kúrọ bó ha àdúkà bó yọ nẹ kẹlẹ alika yìí bá yìí wọ ọhún ayé àti yìí lé nyá sí ọtọ gẹdẹgẹdẹ àná múlẹ mẹrin nìyá yìí ayé ni yàgbà mi la alahum yẹ tẹkùn wọn ni nyẹ mọ ولم من كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سمع سبب لعلكم هم الحكاية عليه ومرضى يا أيها الذين آمنوا هذا هو يا أيها الذين آمنوا ما هي ما يقولون كتب عليكم صيام ما تريون يوم نبو كفر بأبو جاء رسول كعبا وليم أبدا an kí ni mẹ́ẹ̀ sábà bẹ̀ ẹ̀ náà kẹ́ẹ̀dọ́ dọ́wọ́ bẹ́ẹ̀ ni ó wọ ní mọ̀mọ́ mi. Jọ́mọ̀rí àlẹ́ ti dọ́ta kẹ̀dáàlì kẹ̀yù bẹ́yì lọ́wọ́ ayá tí mi lè ná àti àrẹ ní làálàmú yẹtẹ̀kù. Ó wà àrẹ ní ìyẹn mọ̀mọ́ mi. Òmùrí ọ̀bá kẹ̀ ọ̀hún. Àrẹ mi yóò dúró. Ẹ̀hún ni olómùrí lè ká lómù ní ìyẹn mọ̀mọ́ mi. Àrẹ ní lómù kú wá àrẹ ní ìyẹn mọ̀mọ́ mi. Wọ́n wọlé ẹ̀hún nínú dómìnì ẹ̀hún nínú dómìnì sọ̀rọ̀ àwọn àkọ́rẹ́ náà kan náà ràdé ọ̀sán ní gbẹ́yìn wọn yìí ọ̀nà dómìnì wọlé tó kábírù lọ́wọ́ àlàmà àdáàbò wà kọ́mọlé ọwọ́ wà gbàgbọ́ yìí wà ní ẹ̀hún rẹ̀ hàn ní pílẹ̀ tó báyìí kó o jẹ́lẹ̀ dómìnì. wẹ́ẹ́lì ọ̀rọ̀ àná tẹ̀mí tẹ̀mí mọ̀rí ti lọ wọ́n mọ̀rí sọ ọ̀rọ̀ ọ̀mọ̀ ní bá nínú ọ̀mọ̀ ní kọ́tà nínú. ọmọ orí bá náà wọ̀tà áná ọ̀ka orí lẹ́la kọ́ lẹ́yìn lẹ́tọ̀ sí yá mi rọ́bà sí ilẹ̀ ní sáà èkó. ààyè kọ̀m̀plẹ̀n náà rẹ̀ kọ̀m̀plẹ̀n ní pàpà ọ̀rùka ààyè ọ̀nà wọ̀tò dọ́nà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀dọ́ bí complain náà ti tẹ̀ ní bí complain náà ti tẹ̀ kí báyìí a ah, ní náà náà ìta ẹ ẹ̀rí kan bìrẹ̀ ní nínú àwọn ààrẹ rẹ̀ ní ọ̀nà ìdààmú kárí àwọn ọ̀rọ̀ títà ní ọmọ àbá àwọn ọ̀rọ̀ níta bẹ́ẹ̀ máa tẹ̀lé ma bọ́ọ̀lù sọ̀rọ̀ kúlẹ̀ àwọn ọmọdé yìí ọ̀dọ́ àyìnà náà ni ọkùnrin tẹ́lẹ̀ kẹ̀kẹ́ àtọ̀rọ̀ náà ìka ọ̀nà náà rí tẹ̀tẹ̀ kúmọ̀dọ́ọ̀dù mẹ́rin ni wọ́n ní mẹ́rin àwọn ọ̀dọ́kọ̀ wọ́n kẹ́ ń tẹ̀lé bá àwọn ilé ìlú ànàlẹ́ ẹ̀rọ lómọlì ọ̀nà dáhùn òsùlùbùn hakim ẹni balaga òsùlùbùn hakim ìmáàná ọ̀dọ́ lómọlì ti mẹ̀rẹ̀ náà ká eré ẹnu lómọlì ìtọ̀rọ̀ kan dọ̀ ọ̀nà èkó tí hàn dán dọ̀ máa sọ́tà rẹ̀ dà lómọlì ìmọ̀ lọ́kàtọ́ ọ̀nà náà kọ́ kàbọ̀jọ́ yìí أنا كفي أنا أنا أنا أهل لكم ليلة القيام رفض إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وارتبوا ما كتب الله لكم أول إليه أنا أنا أعرفها وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ده يعني يعني أعبدوا iṣẹ́ náà kẹta òun bó ti ọ̀nà ọ̀tọ̀ aláwọ̀ tí ó kò hàn nígbà yìí náà bí ọ̀nà ìka máa ní ìyẹn ọ̀nà àbúrò àtàlì ọ̀nà ìkùránì ìjọba ní ìkàlẹ̀. àwùrẹ́ àmì mi bọ́ọ̀rẹ́ àtọ̀fẹ́ ẹ̀ máa ọ̀nà mọ̀wọ́ ní pẹ̀lú àti ìtú akẹta nù ثم شرع تعالى في بيان تتمة أحكام الصيام أو من نوته مريمة ثم شرع بمعنى ثم بدع ده مريمة دني أو تاني إذا نمي إذا نعمك عوضه إني أضع من bá بعد أن ذكر آيات القرب والدعاء wàdùá من العطاء àtà آية ما في ذكاء zọ́ta omúrí ọkùnrin pẹ̀lẹ̀ tọ́bẹ̀ta yáyọ́n فإني قريب أجيب دعوة الداعي إذا دعان هو والدعاء التدعوة نطعمه فقال دوم ربنا وتعالى جسفا بدون ما أعلمك عليه وسلم ذاك أهل لكم ليلة الصيام الرغس إلى النساء أي أبيها لكم مرد منام منام أنت جائز جواز أبيها أو إذا نورا عيني قوام عيني أيها الصائمون أما إقابة غشيان النساء في الليل كالوصول بها تعتمون في ليالي الصوم إني العواوة هن لباس لكم وأنتم لباس لهم قال ابن عباس أبلا ابن عباس وكذا هن سكن لكم أنا بي أنا تومي وأنتم سكن لهم دوم ربي أنا تنمي علم الله أنكم كنتم تخفانون أنفسكم أي تخفانونها ani mo ní èrè ìjọ wọn yàn wọn àmàbóòrè kan wá jẹ wọn ọ̀nà ọbọ nìyẹn ní mo fà ọlọ́kọ̀ tó jí má bó àti ìrònú ká ó wẹ̀ẹ́ tẹ̀kọ̀tẹ̀ òní ni. lẹ́yìn lẹ́kọ̀ọ́ sí yá fún ìrànwọ́ rẹ̀ وكان هذا محرما في صدر الاسلام اسلام من مكان حرام او كركبتان وعين او عين ثم نطق او لم نصوم لكوكوجه روى البخاري عن البراء رضي الله عنه امام البخاري اعداه من بدا او آه، كاكا براء من ابو النجو صحابه الرياض قال كاكا لما نزل الصوم رمضان كانوا لا يقربون نزاع رمضان كله اوكا ان من انت يتسعى بعين رمضان انا آه، بتاع اني لما تبوتني انا عباو دي بيت جوزة سروان وكان الرجال يقولون أنفسهم دعني أنا لما يكاين نروني أي أنا ونابون فأنزل الله بمريكا يتغطى علم الله أنكم كنتم تحتانون أنفسكم الآية أمريكا نرأيك آني نرأيك نوانا مؤيكا تكوني فتاب عليكم وعاد عنكم أي فقبل توبتكم وعاد عنكم شن دولتم داني دمري دمري دمري جيبي بسيكو دهوني أقوانا أقوامي لما فعلتموه قبل الوقت kọbílá nẹ́pì inú kọ́lọ́ náà ìtọ́ àmì ní kọ́ọ̀kọ̀ fọ́nyẹ́nẹ́ nínú àwọn dómìnì ọkọ̀ kó jìtà wá fún ní tọ́pì ẹ̀mí. فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم أي جامعوهن بالأنواق التعبوان في ليالي الصوم إنه إقرار واطلبوا بالنكاح هن جامعوهن نكاح هن ake nka abege ni kunya wore ne subhana wa ta'ala ini da yake tabonye ne umure ne ba wura yi ni wa bika mutunye ne ko ka pe yanda ni ka abana yi da tabonye ne wato ibn nikali min al walad dai da yake tuwan din cikin sai dai إلا هو ولا تباشرهن لقضاء الشهر فقط وأكفنين إلا هو أعطيك أول سنة ما يكلم من إيه وليس شيء وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر اي كلوا وعلموا واشربوا في الى طلوع الفجر طول فجر يا ثم اتموا الصيام الى الليل أي امسكوا عن الطعام دوا سولر ما ننهون دولة والشراب أتويه والنكاح من ننهي إلى غروب الشمس طور وجه ولا تباشروهن وأنتم عاكفون في المساجد أذكر جوان أنا كاد من والنسيم أي لا تقربوهن ليلا أو نهارا ما دمتم مدقين في المساجد asuka ti wọn lé ìran wáyà àríkọ́dọ̀ àyìn àríkọ́ wà ní ìtìkáàbì ní masilasi ni sáyé ìtìkáàbì ọ̀pá wọn náà ní masilasi ni dọ̀jú dá kẹ́nẹ́lọ̀ ńlá ọ̀yà wà àkúgbọ́lá wà àrí wé ìlú ọ̀tá kuma ẹ bá kuma lẹ́sẹ̀ àmì ẹ̀ náà ló ń tún ní bàyà lẹ́sẹ̀ náà ọ̀nàwẹ̀ masjid haram masjid lakta wa masjid nabawi máa lẹ́jẹ́ náà ẹni tí ẹnáyẹ̀ ní kàábà yà rọ máa lẹ́jẹ́ tó mú sọlọ́láhà lẹ́sẹ̀lá àti masilasi anáyẹ̀ ní palestine. àhán kẹ́kẹ́ ẹni ní ọ̀nà ìrìn àlùkálẹ̀ máa náà yẹ ní tẹ́lẹ̀ sọ́kùn ìrìn náà. àìrọ̀mùkà máa lẹ́jẹ́ rẹ̀ bí máa lẹ́jẹ́ náà kú jí máa náà yà wọ́n lè rí nìyí wato ani hadith inganta ce sahih la kitab illa fi masajid salat fi riwaya arani ah, la tushaddu rihan illa ila salat masajid àtúwọ̀ wá ẹ̀kọ́ ìnà mẹ́ bí ìhun lè rí àmì ìmọ̀lẹ́dẹ́ yẹn bí ìhun lè rí kú lè dà fún owó rẹ trump bí ìhun lè yíra ara àwọn ìmọ̀lẹ́dẹ́ báyìí àkókò ìhun lè jẹ̀ pé àwọn ìmọ̀lẹ́dẹ́ báyìí àbẹ́mọ̀tò àwòrán àbúrò àṣẹ هذا مطلب ربه هو كذا لنا نكانه أو تقول له كذا لنا نكانه مساجد إلا إلا ثلاث مساجد لكن من لا مسجد الحرام ومسجد النبوي ومسجد الأقصى والحديث الصحيح أو مسجد الحرام في مكة ثم لا تمكن أن المدينة ثم لا مسجد الأقصى أنا فلسطين أنا كا والله غفار أنت من لا ترى أبوالنا báyìí ẹni tí mo mọ̀ sówúrẹ́ ni èmi náà dọ̀bọ̀ àwọ̀. tọ́ àwọn ọmọ yẹn ẹni ẹ̀ náà máa ń sọ́kọ́ bá ẹ̀ka òru àwọ̀ rẹ̀ nìkẹ́ àbọ̀rọ̀ ni wọ́n nà mí kìkà báyìí kà bá nìkà ọ̀rọ̀ yẹn anya na anya kìkà ńgbà yẹn kọ ìyíkọ náà tẹ náà kọ náà bá gbùgbé àná ní ìdájọ́ náà mọ̀ sàn àbọ̀ náà mẹ́rin ani ahadith abani mawquf mawaqif kanya nabi na kanya mkano asajana wa hayru hadith an mawquf wa ma marfu dole abu bakir ro kare ko batawa ramadan ni dawo ku o ta ka ni ka to awu ti mu na wo ti ta on to mu yo kare le ko ka jabu masuda jabu na baba kwa na ba rin ne abdullahi ba ba na fata ini bidiyo ya ni tare ko ta malaji malaji ne ne qur'an fa ni kitab nan ina malaji kaman aura mi yi عمر سبحانه وتعالى أو تلك حدود الله فلا تقربوها أي تلك أوامر الله وزواجه وأحكامه أصنع لي أدو مري أجل مري يلعى من كذا تقول وعين من الذي بلا في كتابه أدو كتاب تيو وأحكامه أتدو مري يلي التي شرعها لكم أنو مري مهدا فلا رسمي فلا تخالفوها أدو جمري جينا نمدو عن الوزي كذلك يبين الله آياته للناس لعلهم يتقون

ọ̀nà nǹkan ọ̀bùbùrù ayé náà kanyẹ̀ wòye mu yìí ló wà aṣọ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ní wọ́n nígbà ló wà náà wọ́n tẹ̀ kàná kó lè ní wọ́n nígbà wọn náà wọ́n yìí sábọ̀ àwọn. àǹdà wà lóya mi yìí tọ ilé tí àwọn bàlá àgàtì náà náà wọn ní next week kùmà every time ní bàlá àgàtì náà ana ke mu ramu kawo ne ka bu tashbih ana yi don wari balaga number 1 oka kama kutiba anan ka mekere ni ma do we na so we do we no sai mu anan ka no ne kama ayu kabiyatin hadi sai mu no التشبيه في الفريضة لا في الكيفية ومن أنا شيء نوكنا قال دي أقول لك أنا أنا أنا أي فرض الصيام عليكم كما فرض على أمم قبلكم وهذا تشبيه يسمى مرسلا مجملا صح ايش يا ترى تشبيه يا ولد يعني تشبيه تشبيه مرسل تشبيه مجمل أو التشبيه الإيجاب بالإيجاب التشبيه الأجوب بالأجوب فإن شاء الله تعالى أمنا ضرب بابا لا وإذ قال بلغ وإن ربي ثلاثة من يجيب nínú koran yàrá jáde ní akáǹtán balaga bí akáǹtán ìsì àárọ̀ tẹ̀síbíhì nàbẹ̀bẹ̀. ọmọdé sùgbọ́n àwọn tààlà náà kí ní lọ́dọ̀rẹ́ àwọ̀ ẹ̀tẹ̀tẹ̀ ẹni koran. ìsọ́nyà ló ń ta ayọ́tọ̀ mẹ́rin àgọ́lá rẹ̀ ta ọkọ̀ mọ́ ọ̀nyẹ́kọ́tọ̀ ọ̀nyẹ́kọ́ dáàbí ìdíkù nìyẹn ọ̀ntọ́ mọ̀ríkà ọ̀ ẹ̀yìn súnmọ́ àbá nẹ́bì yìí dé àbá nẹ́bì yìí kẹ́ni ẹ̀ bí súnmọ́ dára dára. kùmọ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn súnmọ́ ntọ́ mọ̀ríkà lọ́sọ́là mi ta ọ̀rí súnmọ́ mi. dọ́ntọ́ mọ̀ríkà lọ́sọ́là mọ́nú fún ọkà ẹ̀ ní kẹtàtà haru ẹ̀yìn nà fi ṣubú orí báraka. wàá rí súnmọ́ mi ní àbúkà ní àgbàkà ahun tó mú nìkan lọ sí lọ́mta ní ọ̀rọ̀ ọdífá bọ́ọ̀rọ̀ fún wọn tí wọn náà sọ̀rọ̀ nípa wọn rà jẹ́ bọ́ọ̀rọ̀ ìtẹ́rì ìtẹ́ náà iná kan náà náà fún bọ́ọ̀rù jẹ́ ọ̀nà láàrin fẹ́lá fáànà pọ̀ dọ́kà ọ̀nà mọ̀mọ́ náà kí ọ̀wọ̀ rẹ̀ sí áyà ẹ̀bá rẹ̀ ó áyà sí ní kí bá sí sọ̀rọ̀ kò hàn ábìlẹ̀ mi tòkùnmáà náà àbúrò àwọn ọ̀jẹ̀ sí làwọn tó wà wọ́n á rí sánù wọ́n rẹ̀ hàn náà nígbà tó ti ta ọ́ ló wà tọ́ ló wà mọ̀rọ̀ ọ̀la bí wà fún àwọn ọ̀la dídá àìsàlà. mọ́nà hó pa bọ́dún mẹ́ta ó ṣe wà tó ti tọ́ wà mọ̀rọ̀ ọ̀la bí wà fún àwọn ọ̀la sí. bẹ́ẹ̀ kọ́ wọ́n ti wà lọ́sà sílẹ̀ òkúlọ̀ sílẹ̀ kọ́ àwọn ọmọ làwọn fún náà fún náà. bí ìtẹ̀kọ́ ẹni gbé wọ́n àti tẹ́tí rẹ̀ lẹ́nu ẹ̀kọ́ máa ń kúrọ̀ lẹ́nu tó wọ dúró wọn pẹ̀lẹ̀ wàá tọ́ bẹ́ẹ̀ àlẹ́ ní àhánáwọ́dù lẹ́rìí kọ́ dúró bẹ̀tẹ̀ rẹ̀ wọ́n kọ́ sẹ́yìn àwọn kọ́ ẹni ẹni ẹ̀kọ́ mú kọ́rọ̀ ọdún ẹni wọn. náà tún kọ́ báyà ọ̀rọ̀ yẹn yẹn náà kà á bẹ̀rẹ̀ kì náà náà fẹ́rẹ̀ lọ. wọ́n yẹn kọ́ ẹ̀ nàdọ́ náà dúró ẹ̀ wọ́n wọ́n kára wọ́n bẹ́ẹ̀ ló kọ́ ní àrùn náà dọ́wọ́dọ́wọ́ tẹ̀ ọ́ fọ́ wọ́n ní wọ́n dọ́wọ́ fún ìrìnàjò náà tó wọ́n á dọ́wọ́ tẹ̀ sọ́tọ̀ ní ẹ̀rọ ọ̀fà tuntun tó wọ́n ní wọ́n fún ìrìnàjò náà tó wọ́n á dọ́wọ́ tẹ̀ sọ́tọ̀ ẹ̀ máa ń rọ̀ àwọn tí wọ́n ti lọ́tọ́ lọ́mọ ní kó ìlú lọ́mọ ìlú ìlú ìlú ọ̀dọ̀ àrẹ ìbádọ̀jẹ́ ni wọ́n azɔmɔfori ka ina ɔnɔ waa waa mi baada boko wa ɔmɔ da ɛla ɛla afɔ ɔyɛ ti ibi ɔsa wɔ an kuma awa na mai tunya ne rayu yare na fa na yi nawa aure maka wa san wani muri dole ne ya na ka ko din ja wannan ne shi na ya ku la ne ne أنواع كتبه منها وكل وجر وابتغوا ما كتب الله لكم من شرك ومن lẹ́yìn ọgbọ́n tí wọ́n gbọ́n tuntun láti kádàrá bí àdúgbò àwọn ìgbẹ́ kádàrá ìlú lọ kárí ànìmọ́dọ́ kádàrá ọ̀rọ̀ ìmúkọ ọ̀rẹ́ àtúndà sí ìlú àmẹ́rin kádàrá ìfọ̀ apá ọ̀rọ̀ àrùn náà nìyí wọ́n ti dá mú kọ̀ lọ́wọ́ ẹ̀sìn tó àtà kádàrá mọ́ lọ́wọ́ ẹ̀wọ́ rẹ̀ ìṣàlá ọ̀tọ̀ ọ̀là àbọ̀ mẹ́rin ya jẹri nípa ọmọ yòókù wọn náà ń tirẹ̀ dọ̀ ọ̀nà wọn bá jáde àbọ̀ yàtọ̀ dẹ́wọ̀ ẹ̀